kọ́ríntì kínní orí kẹẹ̀ẹ́dógún. ara mo fẹ́ yín létí ọ̀rọ̀ ìyìn rere tí mo fi wàásù fún yín tí ẹ gbà tí ẹ sì bá dúró nípa ìyìn rere yìí ni a fi ń gbà yín là tí ẹ bá dì mọ́ ọ̀rọ̀ ìyìn rere tí mo fi wàásù fún yín bí bẹ́ẹ̀ kọ́ asán ni ìgbàgbọ́ yín nítorí ohun kìíní tí ó ṣe pàtàkì jùlọ tí èmi fúnra mi kọ́ tí mo sì fi kọ́ yín ni pé Kristi kú nítorí ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí àti pé a sin a sì jí i dìde ní ọjọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí ó farahàn Pétérù lẹ́yìn náà ó tún farahàn àwọn ọmọ ẹ̀yìn méjìlá lẹ́yìn náà ó tún farahàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn onígbàgbọ́ lẹ́ẹ̀kan náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wà títí di ìsinsìnyí ṣùgbọ́n àwọn mìíràn ti kú lẹ́yìn náà ó farahàn jákọ́bù ó sì tún farahàn gbogbo àwọn àpọ́stélì ní ìgbẹ̀yìngbẹ̀yìn gbogbo wọn ó wá farahàn mí èmi tí mo dàbí ọmọ tí a bí kí oṣù rẹ̀ tó pé nítorí èmi ni mo kéré jùlọ nínú àwọn àpọ́stélì n kò tilẹ̀ yẹ ní ẹni tí wọn ìbá máa pè ní àpọ́stélì nítorí pé mo ṣe inúnibíni sí ìjọ Ọlọ́run ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo jẹ́ ohun tí mo jẹ́ orí ọ̀fẹ́ yìí kò sì jẹ́ lásán lórí mi nítorí mo ṣe akitiyan ju gbogbo àwọn àpọ́stélì yòókù lọ ṣùgbọ́n kì í ṣe èmi tìkára mi oore ọ̀fẹ́ Ọlọ́run tí ó wà pẹ̀lú mi ni nítorí náà ìbáà ṣe èmi ni tàbí àwọn àpọ́stélì yòókù bákan náà ni ìwàásù wa bẹ́ẹ̀ sì ni ohun tí ẹ gbàgbọ́. nígbà tí ó jẹ́ pé à ń kéde pé Kristi jíǹde kúrò nínú òkú báwo ni àwọn kan nínú yín ṣe wá ń wí pé kò sí àjíǹde òkú bí kò bá sí àjíǹde òkú a jẹ́ pé a kò jí Kristi dìde bí a kò bá sì jí Kristi dìde nínú òkú a jẹ́ pé asán ni ìwàásù wa asán sì ni ìgbàgbọ́ yín tí ó bá jẹ́ pé a kò jí àwọn òkú dìde á tún jẹ́ pé a purọ́ mọ́ Ọlọ́run nítorí a jẹ́rìí pé ó jí Kristi dìde bẹ́ẹ̀ sì ni kò jí dìde nítorí pé bí a kò bá jí àwọn òkú dìde a jẹ́ pé a kò jí Kristi dìde bí a kò bá sì jí Kristi dìde a jẹ́ pé lásán ni ìgbàgbọ́ yín ẹ sì wà nínú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀ tí ó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé àwọn onígbàgbọ́ tí wọ́n ti kú ti ṣègbé tí ó bá jẹ́ pé nínú ayé yìí nìkan ni a ní ìrètí nínú Kristi àwa ni ẹni tí àwọn ènìyàn ìbá máa káàánú jùlọ. ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ yìí ni pé a ti jí Kristi dìde kúrò nínú òkú òun sì ni àkọ́bí nínú àwọn tí wọ́n kú nítorí bí ó ti jẹ́ pé nípasẹ̀ ènìyàn ni ikú fi dé nípasẹ̀ ènìyàn náà ni àjíǹde òkú fi dé nítorí bí ó bá jẹ́ pé nípasẹ̀ Ádámù ni gbogbo ènìyàn ṣe kú bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ pé nípasẹ̀ Kristi ni a sọ gbogbo ènìyàn di alààyè ṣùgbọ́n ó jí olúkúlùkù dìde létòlétò Kristi ni ẹni àkọ́kọ́ lẹ́yìn náà nígbà tí ó bá farahàn a ó jẹ́ àwọn tí ṣe tirẹ̀ dìde lẹ́yìn náà ni òpin yóò dé lẹ́yìn tí ó bá ti dá ìjọba padà fún Ọlọ́run bàbá tí ó sì ti pa gbogbo àṣẹ ọlá àti agbára run nítorí ó ní láti jọba títí ọlọ́run yóò fi fi gbogbo àwọn ọ̀tá sí ìkáwọ́ rẹ̀ ikú ni ọ̀tá ìkẹyìn tí yóò parun nítorí ìwé mímọ́ sọ pé ó ti fi gbogbo nǹkan sí ìkáwọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó sọ pé gbogbo nǹkan ni ó fi sí ìkáwọ́ rẹ̀ ó dájú pé ẹnìkan ni kò sí ní ìkáwọ́ rẹ̀ ẹni náà sì ni ọlọ́run tí ó fi gbogbo nǹkan sí ìkáwọ́ Kristi nígbà tí gbogbo nǹkan bá ti wà ní ìkáwọ́ rẹ̀ tán ni ọmọ fúnra rẹ̀ yóò wá bọ́ sí ìkáwọ́ ọlọ́run tí ó fi gbogbo nǹkan sí ìkáwọ́ rẹ̀ kí ọlọ́run lè jẹ́ olórí ohun gbogbo nínú ohun gbogbo ó tún kù nǹkan kan nítorí kí ni àwọn kan ṣe ń ṣe ìrìbọmi nítorí àwọn tí ó kú bí a kò bá ní jí àwọn òkú dìde kí ni ìdí rẹ̀ tí wọ́n fi ń ṣe ìrìbọmi nítorí wọn àwa náà ń kọ́ nítorí kí ni a ṣe ń fi ẹ̀mí wa wewu nígbà gbogbo lójoojúmọ́ ni mò ń kú ará mo fi ìgbéraga tí mo ní nínú yín búra àní èyí tí mo ní nínú Kristi Jésù Olúwa wa bí mo bá ti torí iyì ènìyàn bá ẹranko jà ní Éfésù àǹfààní wo ni ó ṣe fún mi bí a kò bá jí àwọn òkú dìde bí wọ́n ti máa ń wí wọ́n á ní ẹ jẹ́ kí a máa jẹ kí a máa mu nítorí ọ̀la ni a ó kú ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ ẹgbẹ́ burúkú a máa ba ìwà rere jẹ́ ẹ ronú kí ẹ sì máa ṣe dáradára ẹ má dẹ́ṣẹ̀ mọ́ àwọn tí kò mọ Ọlọ́run wà láàrin yín mo ń sọ èyí kí ojú kí ó lè tì yín ni. ṣùgbọ́n ẹnìkan lè béèrè pé báwo ni a ó ti ṣe jí àwọn òkú dìde irú ara wo ni wọn ó ní ìwọ òmùgọ̀ yìí bí irúgbìn tí a bá gbìn kò bá kọ́ kú kò lè wù ohun tí ó bá wù kì í rí bí ohun tí a gbìn ti rí nítorí pé irúgbìn lásán ni ìbáà ṣe àgbàdo tàbí àwọn ohun ọ̀gbìn yòókù ọlọ́run ni ó ń fún un ní ara tí ó bá fẹ́ á fún irúgbìn kọ̀ọ̀kan ní ara tirẹ̀ gbogbo ẹran ara kì í ṣe oríṣìí kan náà ọ̀tọ̀ ni ẹran ara ènìyàn ọ̀tọ̀ ni ti ẹranko ọ̀tọ̀ ni ti ẹyẹ ọ̀tọ̀ ni ti ẹja àwọn nǹkan ẹlẹ́mìí tí ń fò lófurufú wà bẹ́ẹ̀ ni àwọn ti orí ilẹ̀ wà ọ̀tọ̀ ni ẹwà ti àwọn tí ń fò lófurufú ọ̀tọ̀ ni ẹwà àwọn ti orí ilẹ̀ ọ̀tọ̀ ni ẹwà oòrùn ọ̀tọ̀ ni ti òṣùpá ọ̀tọ̀ ni ti àwọn ìràwọ̀ ìràwọ̀n sáà yàtọ̀ sí ara wọn ní ẹwà bẹ́ẹ̀ ni yóò rí nígbà àjíǹde àwọn òkú agbìn ní ara tí díbàjẹ́ ají ìdìde ní ara tí kìí í díbàjẹ́ agbìn ní àìlọ́lá ají ìdìde pẹ̀lú ògo agbìn pẹ̀lú àìlera ají ìdìde pẹ̀lú agbára agbìn pẹ̀lú ara ti ẹ̀dá ají ìdìde ní ara ti ẹ̀mí. E bí ara ti ẹ̀dá ti wà bẹ́ẹ̀ ni ti ẹ̀mí wà ó wà nínú àkọsílẹ̀ pé ádámù ọkùnrin àkọ́kọ́ di alààyè ṣùgbọ́n ádámù ìkẹyìn jẹ́ ẹ̀mí tí ó sọ ènìyàn di alààyè kì í ṣe ẹni ti ẹ̀mí ni ó kọ́kọ́ wà bí kò sí ẹni ti ara lẹ́yìn náà ni ẹni ti ẹ̀mí ọkùnrin kìíní tí a fi erùpẹ̀ bí ẹni tí a fi erùpẹ̀ dá ti rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí a fi erùpẹ̀ dá rí bí ẹni tí ó wá láti ọ̀run ti rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ti ọ̀run rí bí a ti gbé àwòrán ti ẹni erùpẹ̀ wọ̀ bẹ́ẹ̀ gan ni a ó gbé àwòrán ti ẹni ọ̀run wọ̀ ara ohun tí mò ń sọ ni pé ẹran ara àti ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba Ọlọ́run àti pé ohun tí bàjẹ́ kò lè jogún ohun tí kì í bàjẹ́ ẹ fetí sílẹ̀ nǹkan àṣírí ni wọ́n sọ fún yín gbogbo wa kọ́ ni a ó kú ṣùgbọ́n nígbà tí fèrè ìkẹyìn bá dún gbogbo wa ni a ó paláradà kíá bí ìgbà tí ènìyàn bá ṣẹ́jú nítorí fèrè yóò dún a ó wá jí àwọn òkú dìde pẹ̀lú ara tí kì í bàjẹ́ àwa náà yóò wá yí padà nítorí ara tí í bàjẹ́ yìí ní láti gbé ara tí kì í bàjẹ́ wọ̀ ara tí yóò kú yìí ní láti gbé ara tí kì í kú wọ̀ nígbà tí ara tí í bàjẹ́ bá ti gbé ara tí kì í bàjẹ́ wọ̀ tán tí ara tí yóò kú bá sì ti gbé ara tí kì í kú wọ̀ nígbà náà ni ọ̀rọ̀ tí a ti kọ sílẹ̀ yóò wá ṣẹ pé a ti gbé ikú mì a sì ti ṣẹ́gun ikú oró rẹ dà òòṣà òkú ìṣẹ́gun rẹ dà ẹ̀ṣẹ̀ ni ó fún ikú lóró òfin ni ó fún ẹ̀ṣẹ̀ lágbára ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run tí ó fún wa ní ìṣẹ́gun nípasẹ̀ olúwa wa jésù kristi nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ ẹ dúró gbaingbain láì yẹsẹ̀ ẹ tẹra iṣẹ́ olúwa nígbà gbogbo ẹ kúkú ti mọ̀ pé làálàá tí ẹ ń ṣe níbi iṣẹ́ olúwa kò ní jẹ́ lásán